Miliki, Miliki, Miliki, Miliki, Express, Express, Express, Express. Miliki Express ètò ètò ní Miliki Express. Yá ọmọ bíi tayọ̀tayọ̀ kí ẹ̀yin tó wà nílé, dáàdì mọ́mì lọ́mọdé àti lágbà. Ojú ayọ̀tẹ́ fún wò wá yẹn kò ní fọ́ ìbànújẹ́ ó kéré tóbi. Kò ní mọ ẹnu ọ̀nà ìkọ́kọ́nú wa. Ṣé rí ayọ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí, òun náà la máa fi parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà inú mi tún dùn láti rí ẹ̀yin olólùfẹ́ mi ẹ ẹ̀yin gangan tí mò ń bá wí ẹ̀yin tẹ́ ń wò mí ẹ inú mi dùn lọ́pọ̀lọpọ̀ torí láìsí ẹ̀yin kò sí èmi bẹ́ẹ̀ ni torí yín náà ni èmi ṣe wà ń bíbà ẹ̀ èmi náà ni ọmọ yín tẹ́ bá ti gbọ́ from a to the y to the o to the d to the e to the j and to the i jẹ́ pé pọ̀ dúdú díndín ó di Ayọ̀dèjì ọmọ Ògúnkọ̀yà méjì sàn ọmọ ògbébìnrin ta fowó ra abidi abidi gbeni obìnrin yóò gbeni ọmọ balógun ń dá wa ọmọ káwò kábíyèsí o yá ẹ mọ pé tí a bá sì pàdé mi the funkified ọmọ jẹ̀bú sọ̀rìn tó sápápá tó dúró re tó gbásìkì tó dúró tó nà lẹ̀ ọmọ tó pupa bíi táyà ẹ mọ pé mi ń waste time ìgbàkúgbà tí a bá ti rí mi kí la jọ ń pa kí la jọ ń yànnàná lé lórí ọ̀rọ̀ ìfẹ́ ìfẹ́ lẹ́nu ìfẹ́ lọ́la ìfẹ́ títí ayérayé ó ti wà látàyè báyìí ó sì wà títí dìsìn ìfẹ́ ṣó lè ṣá ẹ kúrò lórí ẹ̀ ohun táwọn èèyàn kò fẹ́ sọ́dà lé ní ló fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ìgbàkúgbà tí ẹ bá ti pàdé mi lórí ètò kí lọ́rọ̀ mi dálé lórí ọ̀rọ̀ ìfẹ́ ni o ìbáṣepọ̀ ìfẹ́ ẹnu ìfẹ́ ojú ìfẹ́ etí ìfẹ́ kódà aṣọ ìfẹ́ kódà tó bá jẹ́ pé ilé ìgbọ̀nsẹ̀ ìfẹ́ gbogbo ẹ̀ náà ni tó bá ṣàtì nífẹ̀ẹ́ nu èmi lẹ máa lẹ máa rí tí màá máa bá yín yànnàná lé lórí lẹ́yọ kọ̀ọ̀kan àwọn máa mú díẹ̀ díẹ̀ èyí tí bá bá yín sọ̀rọ̀ lé lórí lè ní òun kó máa tún bá yín sọ̀rọ̀ lórí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kí ló wá fẹ́ ṣùgbọ́n kó tó di pé a lọ sínú ètò ní pẹrẹu ẹ jẹ́ wá fi àǹfààní bá gbogbo ẹ̀yin tẹ́ ń dá mi lóhùn lórí nǹkan tí mo kọ̀ béèrè lásán ẹ jọ kí ni mo béèrè wọ́n ní pé ohun tí èèyàn bá fẹ́ òun ló máa fẹ́ nu ara ìbéèrè mo sọ pé irú ìyàwó tèmi ń fẹ́ èmi fẹ́ ìyàwó tó mọnú létúnṣe tó maṣọ fọ̀ tó maṣọ lọ̀ kódà tó mọ mọ́tò fọ̀ tó mọrún gẹ̀ èmi dẹ̀rẹ̀ mo dẹ̀ wọ́n pa ká má máa waste owó lórí ó ṣe kẹ̀kẹ́ àbọ̀kadà tó ń gbé lọ sọ́jà ń gbé màkọ́ rara kẹ̀kẹ́ kan fóyá máa gbé lọ sọ́jà kó máa gbé padà àbí ìyẹn ṣáà save cost owó àwọn ọmọ náà á dẹ̀ wò ó pé ah, àwọn náà fẹ́ gẹrun wọ́n fẹ́ dirun ó lè gbaṣẹ́ bábà máa ó ṣùgbọ́n kó má máa kó má láì kówó ṣé mo béèrè jù ẹ̀yin kan wá dá mi lóhùn ẹ̀yin ní pé ẹ kíní kan ẹ ó kémi kú lọ mú yẹ̀pẹ̀ kí n mọ ìyàwó yẹn fúnra ra mi ṣé irú obìnrin bẹ́ẹ̀ yẹn ò sí ṣé nǹkan tẹ̀ ń sọ fún mi nìyẹn irú obìnrin bẹ́ẹ̀ náà ṣì wà á ẹjọ́ nǹkan tó wù mí nìyẹn o nǹkan tó wù mí ó lè máa wù ẹ̀yin àmúdèmọ́ pé àwọn obìnrin kan wà tó yẹ pé ah, hmm, wọ́n fẹ́ ṣe kí wọ́n fẹ́ fi mí ṣe adé orí i'm still single mo ṣe ń search i'm still single mo ṣe ń search. èyí tá a wá gbé wá fún yín lórí ètò lẹ́nu ṣẹ́rí tí ètò sí ẹni ó máa pèrègede ilé ìtú yàtọ̀ ó tún gbára ọ̀tọ̀ yọ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ọ̀rọ̀ ìfẹ́ ẹ̀ ìfẹ́ a tún ní àǹfààní láti déta mo ní ìbéèrè kékeré kan tí mo fẹ́ jù sí wọn níta mo mọ̀ pé abala bẹ̀rẹ̀ náà ẹ̀sìn máa dúró dè mo tún ti wá lọ bá yín ṣe àwọn òfófó kan àá wọn rò òfófó ṣẹ ẹni pé kò jẹ dáadáa kí ni iṣẹ́ mi mi níṣẹ́ méjì kí n ti lọ bá yín ṣòfófó wa lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo ti àwọn olóṣèré gbajúgbajà òṣèré àwọn gbajúmọ̀ olórin nǹkan tó ń ṣẹlẹ̀ èmi máa lọ ṣe kí ni máa lọ bá yín yẹ̀wò àkín sáré wá sọ fún yín bó ṣe ń lọ lágbo ti wọn gbogbo ẹ̀ òun la máa ní àǹfààní láti yànnàná lé lórí ẹ̀ dẹ̀ mọ̀ pé abala tó kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ máa ní àǹfààní láti sọ ọ̀kan àbí méjì ohun tí ẹ lè múlò nínú bóyá ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ ni àbí àwọn nǹkan tẹ máa ń ṣe lójoojúmọ́ ayé tó jẹ́ pé ẹ máa ń fọkàn sí tẹ máa ń ṣe lọ́kàn òjọ̀kan màá tún ní àǹfààní láti jọ̀nàná díẹ̀ fún ilé lórí ṣùgbọ́n ríṣẹ́ rí ètò ọ̀sẹ̀ ni gbogbo ẹ̀ bá bá ṣe ń múlẹ̀ kọ̀ọ̀kan àwa máa fi àwọn orin yẹn àwọn orin yẹn ká máa fi gbáǹdì àwọn orin tó mú ìgangan ẹ̀yin náà ní àǹfààní láti send request nípa ah, irú orin bẹ́ẹ̀ ń fẹ́ gbọ́ o lórí ètò tèmi ẹ ní àǹfààní láti bá mi sọ lórí social media handle mi ní báyìí tẹ́tí kọ́kọ́ bá mi pàdé tẹ́tí kọ́kọ́ rójú mi tẹ́tí kọ́kọ́ rí fine boy mọ́ pupa bíi táyà ẹ̀ mọ̀ pé mi ò ní worries ti yín torí mo ṣe wà mí báyìí ẹ̀hún náà ni ẹ jẹ́ àwa lọ gbọ́ orí wo mo fẹ́ ká lọ gbọ́ ó ti pẹ́ tí mo ti gbọ́rin ṣùgbọ́n orin ó dùn mọ́ mi létí òun náà ni how láti ẹnu díjà ẹ jẹ́ àlọ́ gbọ́ how láti ẹnu díjà tá a máa padà dé ó yá àwa wọnú àwa kọlu agbami odò yẹn àwa bẹ̀rẹ̀ ètò yẹn ní pẹrẹ ó yá ẹjẹ́ àlọ́gbọ́ áú.